أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله وكفى ثم صلاته وسلامه على رسوله المصطفى خاتم الرسل سيدنا محمد ذي الوفا وعلى آله وصحبه أهل الصفا ومن لهم اقتدى فهو المهتدى ثم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run atọrọ ìkẹ́ àtìgẹ̀ lórí ẹni tó júwe ọlọ́run ọba náà fún wa akẹ́yìndé gbẹ̀gbọ́n anabi muhammad sallallahu alayhi àti gbogbo àwọn tá a gbọ́ títí di ọjọ́ ìbéèrè alikiyama. Ta a bá gbàgbé inú súrátù Hujurat òun náà ni a ṣì wà kùránì orí kọkàndínní àádọ́ta níbi tí ọlọ́run ọba ọba àlékiọlá ti sọ àsọkalẹ̀ yá ayọ́ alladhina amanu in ja'akum. yá ayọ́ alladhina amanu in ja'akum. فاسق بنبأ فتبينوا فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم فتصبحوا على ما فعلتم نادمين. أنا bá ní ire òjíṣẹ́ tí wọ́n bá mú ìró kan wá bẹ́ẹ̀ táláì lóòótọ́ kan tàbí ká èèyàn kan tàbóbìlẹ̀ jẹ́ èèyàn kan tó bá mú ìró wá bẹ́ẹ̀ máa ṣèwádìí dáadáa kó o tó ṣiṣẹ́ lórí ẹ̀ ibi tá a dé dúró nìyẹn pé ẹni tí àyà ìtorí ẹ̀ sọ̀kalẹ̀ sàábì ànábì wa Muhammad ni sallallahu alayhi wa sallam òun náà sì ni asrat Walid bin Okba mo wá ní ṣé wàá gbà wá lẹ́nu láti pè ní fásik òbílẹ̀jẹ́ àbálá ìgbọràn àbálá ìlóòótọ́ èèyàn tó gbà wá lẹ́nu bẹ́ẹ̀ kò tọ́ sí wa nítorí pé ànábì tiẹ̀ ti kọ́ ọ́ sallallahu alayhi wa sallam pé látàṣubbo asahabi ẹ gbọ́dọ̀ bú kankan nínú àwọn sàábì mi Muhammad ẹnu yóò gbà ṣùgbọ́n wọ́n ní kí ni ìtàn kí ni sábàbù nùzúl kí ló dé tí àyà ṣe sọ̀kalẹ̀ mo ti bá débi pé ìtàn àkọ́kọ́ sọ fún wa pé arákùnrin náà kàn padà lójú ọ̀nà láì sọ fún wa ìdí tó fi padà láti láti má lọ gba ànábì ni kó lọ gbà lọ́dọ̀ àwọn bànú mustalik ìkejì òun sọ fún wa pé ok ó lọ ṣùgbọ́n ó padà nítorí pé ó rí àwọn aráàlú náà tí wọ́n ń yàbọ̀ lọ́ọ̀kan pé à ah, àwọn tó ń bọ̀ yìí kó má jẹ́ pé èmi náà fẹ́ wá pa ló bá ṣẹ́rí padà ó lọ sọ fún anabi muhammad sallam pé ìrẹ́ anabi àwọn tó ní lọ bá àkọ́kọ́ wọn kó sàkáàtì fún mi ẹlẹ́ẹ̀kejì na qatli wọ́n fẹ́ pa mí wọ́n ní anabi wá gbé èèyàn dìde pé kó lọ ṣèwádìí kí ló dé tí wọ́n fi wùrú wà bẹ́ẹ̀ wọ́n nígbà tó dọ́dọ̀ Harris. tó jẹ́ olórí àwọn Banu Mustalik náà lọ́jọ́ kìíní àná ìyẹn ní òun rẹ̀ níbọ̀ di o àwọn òṣìṣẹ́ tá àti pa ẹnìkan kan kódà ẹ̀rù ń bá àwọn gan ni àwọn wà nínú ìbànújẹ́ kó má jẹ́ pé òjíṣẹ́ Ọlọ́run bínú sí àwọn tàbí Ọlọ́run fúnra rẹ̀ ń bínú sáwọn ṣùgbọ́n lórí ìtẹ́lẹ̀ kẹta ìyẹn ṣàlàyé fún wa wípé bàbá asáró súlùlà òjíṣẹ́ Ọlọ́run ó gbé Khalid bin Walid ó gbé dìde ilé ihim láti lọ sọ́dọ̀ wọn pẹ̀lú àwọn ikọ̀ tó kù pẹ̀lú ẹ̀ torí pé ìgbà tí ẹ ti fún wọn nídìí ọpọ́ fẹ́ pòdìṣẹ́ ọlọ́run ó ní òkè tó rápò ogun náà fẹ́ jà ẹ̀yin náà mú àwọn èèyàn mélòó kan dání ẹ lọ sínú ìlú náà ṣùgbọ́n o wà àmọ́rọ̀ hù à bátá wà láyé ajá ó wá kìlọ̀ fún walid pé ìrẹ́ walid ó gbọ́dọ̀ kánjú ṣèwádìí dáadáa tó bá dọ̀hún kó o fi mọ ìdí tí àwọn èèyàn ṣe wù àti wọ́n wù fàǹtọ́lákọ̀ hátà àtàhùn leyland wọ́n ní àwọn ikọ̀ ogun ànábì wọn wá bó sójú ọ̀nà títí tó fi di alẹ́ wọ́n nígbà tó máa dé ní ìlú tí wọ́n ń lọ yìí alẹ́ tó fi débẹ̀ fàbà àṣà òyúnahù asat walid náà wá tún gbé ẹnìkan dìde gẹ́gẹ́ bí instruction tó jíṣẹ́ ọlọ́run ọba ti fún un kó tó kù nílé pé má kánjú ṣe ohunkóhun tó bá dọ̀hún ṣe ìwádìí dáadáa o òun náà wá gbé yẹn dìde ká ní wọ́n lọ sí ìlú tó wà lọ́ọ̀kan wọ́n wá pàgọ́ síbi kan òun náà tó wá gbé ẹnìkan dìde bí spy pé lọ sínú ìlú yẹn kó lọ wo ohun tí wọ́n ń ṣe ń bẹ̀ falamma jahu wọ́n lẹ́yìn tí wọ́n wá rán lọ síbi àtàwọn tó jọ rán wọn lọ bàtà wọ́n á débẹ̀ àwọn padà wàá bá àwọn ti rí tí wọ́n ṣe ń bẹ̀ wọ́n wá padà wá bá ọ̀gá wọn walid tó rán wọn ṣẹ́ wà àkbárú khalidan wọ́n wá fún ní ìròyìn pé anahun ṣe ra àwọn pípù tẹ́ ń sọ yìí àwọn bànú mustaliki mustamsikuna bil islam ah, àwọn eléyìí dúró ti islam déédéé o islam wọn dúró dáadáa kí ló tó fi sọ bẹ́ẹ̀ wọ́n ní arákùnrin kan ti kọ́kọ́ sọ nínú kọ̀tádà eh, àti mujahid tó kọ́kọ́ gba tó gba ìròyìn lẹ́ẹ̀kẹta ẹ̀ wá kọ̀tàdà fi kún tiẹ̀ yí pé kọ̀dìrì tàdù ánìlẹ̀ islam pé àwọn pípù yẹn ti fi islam sílẹ̀ wọn làwọn ò wọn so instruction yẹn wà lára ń tí wàlídì fún àwọn tó ní kọ́kọ́ lọ wo aráàlú náà pé kó lọ ohun tí wọ́n ṣe pé ṣé tòótọ́ náà fi islam sílẹ̀ kó tó di pé wọ́n kọ̀ láti má san sàkámọ́ àbí láti pa òjíṣẹ́ àbí ìránṣẹ́ òjíṣẹ́ ọlọ́run wọ́n ní ìgbà tó wá padà wá fún ní ìró wọ́n ní ìnáhù mustamsikuna bil islam ah ìrẹ́ khalid àwọn pípù tó sọ yìí wọ́n dúró déédé pẹ̀lú islam o islam wọn wọ́n dìmú ṣinṣinṣin báyìí ni wasamiru azanahum wasolatahum kódà nígbà tá a débẹ̀ ibi tá a dúró sí jìnnà sínú ìlú yẹn a dáadáa a gbọ́ tí wọ́n ń pèrun wasolatahum a sì gbọ́ pé tí wọ́n ń kírun so kí wá ní pé wọ́n fi islam sílẹ̀ wọ́n nígbà wọ́n fún Khalid ní ìró falamma asbahu gbà tó wá dáàárọ̀ atahum Khalid Khalid wá fúnra rẹ̀ náà wá wọlú ìlú yẹn pẹ̀lú àwọn tí wọ́n tí wọ́n pé àwọn aráàlú náà mọ̀ pé wọ́n ti ń ṣó àwọn bọ̀ látànà gbà tó wá ló jẹ́ kí ànábì gbé wa dìde ibi ká wá ṣèwádìí pé ṣé tòótọ́ lẹ fi Islam sílẹ̀ ṣé tòótọ́ lẹ kọ̀ láti máa yan zaka ṣé tòótọ́ lẹ ṣe tán àti pa ìránṣẹ́ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam aris wá fún wọn ní ìdáhùn tó fún àwọn tó kọ́kọ́ wá lákọ̀ọ́kọ́ pé òun fọlọ́run búra òun ò rí òjíṣẹ́ kankan kódà wọ́n wà nínú ìbànújẹ́ gan ni pé ó tásìkò tó yẹ kó jíṣẹ́ ọlọ́run wá gba ní táwọn kójọ kò wá ṣé kìí ṣe pé ń bínú sí wa báyìí bó o la ṣe fẹ́ kó jíṣẹ́ ọlọ́run ta la wa àfi kẹ́ àfi kó jíṣẹ́ ọlọ́run gan forí jìn wa o wọ́n nígbà tó wá padà délé wọ́n wá lọ fún Ànábì wa Muhammad sallam wọ́n wá fún ní ìró ní tí wọ́n bá bọ̀ pé àwọn arábì mustamsikuna bil Islam Islam wọn dúró nasmaruna adhanahum wa salatahu kódà a gbọ́ ìrun wọn a sì gbọ́ tí wọ́n ń kírun wọ́n ń ṣe kèfèrí o islam wọn dúró dáadáa wọ́n nígbà náà ayé àwa tó sọ̀kalẹ̀ pé yá ayọ́ lẹ́dínà àmọ́nù ìjà akùn fàásìkùn bínábàhìn fatabayanu tí wọ́n bá wá fún yín ríro kẹ́ ẹ tó hùwà kẹ́ ẹ tó gbègbèsẹ̀ lórí tí wọ́n bá sọ fún yín ẹ ṣèwádìí lórí ẹ̀ kẹ́ ẹ bá máa kó ìnira bá ẹni tí ó now yóò wáyé wá ń sìn pé ẹni tá a ní kó kọ́kọ́ lọ lọ́jọ́ kìíní àná wàlí ìta kọ́kọ́ rán lọ bíi ukba kò kí í ṣe fásik kò í ṣòpìlẹ̀ jẹ́ kò í ṣòpùrọ́ kò í ṣe aláìnígbàgbọ́ ìdí ni wípé bó jẹ́ yìí náà ń kọ́ kí lẹ́ ṣe nígbà tá a fẹ́ lọ gba nǹkan nílùú kan àdébẹ̀ àti ẹ̀tí ìwọ̀bẹ̀ láti ráwọn èèyàn tó ń yabọ̀ látọ̀ kan kí lẹ́ rò pé àà àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń preach islam fún yìí dà pé islam yẹn o wọn gbà nìyẹn wọ́n sì ti gbọ́ pé mò ń bọ̀ kọ́ má wàá pa èmi adakin tètè padà bó jẹ́ mi náà má ṣe bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé ìdí tó fi padà nì ó wà tẹ́lẹ́bù ó rẹ́sẹ̀ múlẹ̀ nígbàtí anábíwá Muhammad sallallahu alaihi wasallam tó wá máa sọ̀rọ̀ níparí anábíwá sọ gbólóhùn wípé atasabutu minallah wàlà ajala mina shaitan ẹ̀rí kéèyàn máa ń ṣe sùúrù àbí kéèyàn máa wádìí ohun gbogbo dájú kó tó ṣiṣẹ́ lórí ní tí wọ́n bá fún nírò lórí ẹ̀ minallah àtọ̀dọ̀ ọlọ́ọ̀bá ló ti wá wàlà ajala mina shaitan kéèyàn wá máa kánjú ṣe nǹkan ṣètánì lónìí ẹ̀kọ́ tá a rí mú ń bẹ̀ gbogbo apátápátá ló bá wí béèrè lọ́wọ́ ara ẹ àìmọye àwọn aláìṣẹ̀ tó ti fìyà jẹ látàrí pé wọ́n fún ẹ ní ìrò nípa ẹ̀ tó ṣèwádìí àìmọye ilé ló ti dàrú lọ́jọ́ tòní tí wọ́n sọ fọ́kọ ìyàwó pé báyìí ni ìyàwó rẹ̀ ń ṣe tí ò sì ṣèwádìí kankan lórí ẹ̀ ó tẹ̀ tó láìpẹ́ yìí lára àwọn bíìlì tí wọ́n láwọn tó kú ń bẹ̀ ní sẹ́ńdẹ̀tì kú láìpẹ́ tí wọ́n páàsì náà ni pé ẹnikẹ́ni tí wọ́n bá mú ipò fi tipátipá báyàn lò pọ̀ wọ́n fún lẹ́wọ̀n gbére tó bá wá jẹ́ wípé bàbá ló fi tipátipá bọ́mọ rẹ̀ lò pọ̀ wọ́n fún lẹ́wọ̀n ọdún mẹ́wàá nígbà tí mo gbọ́ bẹ́yìn náà ṣe ṣe ha ni mo ṣe ṣe àpé ẹ̀wà gbà wá nítorí ọlọ́run ta ló yẹ kí wọ́n sọ sẹ́wọ̀n gbére ta ló yẹ kí wọ́n fún lẹ́wọ̀n ọdún mẹ́wàá ẹ wá gbọ́ lórí tó ṣẹlẹ̀ yìí lórí tí wọ́n ti páàsì yìí àdánwò wa wà ń bẹ̀ àdánwò tó wà ń bẹ̀ náà ni pé tá a bá padà sínú bó o la ṣe ń wádìí pàápàá jùlọ tó bá jẹ́ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ṣìnà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni ó jẹ́ ìyá tí ó mọ̀ torí pé nísìnyí bí ẹni pé ẹró àwọn obìnrin bí ẹpẹ ẹró wọn lágbára ni àwọn tó bá jòlù páyà ọlọ́run ọba ò ní ẹ̀fà parọ́ mẹ́ni ẹlẹ́ni pé ó fẹ́ ṣe ní tí ò ṣe ṣùgbọ́n tẹ́ pé àwọn tí ò níbẹ̀rù ọlọ́wọ́ bá yìí ni tó bá sọ fẹ́ pé ó wẹ̀wọ̀n ó wẹ̀wọ̀n o tó bá sọ fẹ́ pé èmi ló ṣe báyìí sí ó sì ṣẹ̀wọ̀n àfà ó ṣẹ̀wọ̀n tó bá sọ́ra o tó bẹ́ kò ní lára àti parọ́ mẹ́ òfin tí àgbékalẹ̀ tàwọn ìjọba sì ní kò sọ fún ẹ pé wẹ́lẹ́rìí mẹ́rin wá òfin Islam ló sọ fún wa nínú súrátù nù wípé ẹ gbọ́dọ̀ fìyà jẹ nìkankan pàápàá jùlọ tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ṣìnà àbí kí ṣìnà kọ́ láláì lẹ́lẹ́rìí mẹ́rin tó túmọ̀ sí pé bó bá mẹ́yọ kan wá kò wá valid nínú Islam bó mẹ́yẹ méjì wá kò wá valid bó mẹ́ta wá àfikún pé bẹ́ẹ̀rin ká tó wá lọ́pẹ́ nìkan ṣe ṣìnà ẹnìkan kó alákọ̀ọ́kọ́ ó bá ń bẹ̀ ìkejì ó bá ń bẹ̀ ìkẹta ó bá ń bẹ̀ ìkẹrin ó bá ń bẹ̀ àwọn mẹ́rin ó sì jẹ́rìí pé tòótọ́ ni lórí òfin tó wá gbé kalẹ̀ yìí tóbìnrin kan bá wá ṣe tán àti parọ́ mẹ́nìkan láti fìyà jẹ́ bóyá ó ní òfò nìkan tó fún tó bá lọ sẹ́wọ̀n ó sẹ́wọ̀n tó bá lọ ẹ lásọ mú tó já rẹ̀ sí òwò tó lọ fẹ́ tipátipá bóun sùn ni ló bá parí torí ẹ̀mọ́ sọ pé Islam ní ẹ wádìí lórí ohunkóhun kẹ tó hùwà lórí ẹ̀ kẹ má bàa fìyà jẹ aláìṣẹ̀ kẹyìn fúnra yín má bàa máa kábàámọ̀ nígbà tó bá padà wá hàn sí yín pé a ah, àṣẹ kò rí bẹ́ẹ̀ eléyìí lọ́jọ́ tòní kì wá sọ́dọ̀ ọkọ àtìyàwó nìkan bó ṣe ń bẹ lọ́dọ̀ àfà bẹ́ẹ̀ náà ló wà lọ́dọ̀ ọmọ kéwú ló ṣe ń bẹ lọ́dọ̀ ọ̀gá ló wà lọ́dọ̀ ọmọ ọ̀kọ́ṣẹ́ bó ṣe ń bẹ láàrin ìjọ ló ń bẹ níbi tá a ti ń ṣiṣẹ́ gbogbo wa pátápátá ló bá wí gbogbo àwọn tá a bá wà nípò olórí tó wá ń jiyìn fún wa lónìí tó ń ṣẹlẹ̀ kẹ́ tó rí heart kẹ́ tó gbégbésẹ̀ lórí ẹ̀ ẹ jẹ́ ká máa wádìí ohun gbogbo dájú eléyìí tí ẹ̀ wá kọ́mọ̀ láàrin àwọn àfa lọ́jọ́ tòyìn àfa a yóò sọ fún àfa b wípé nǹkan báyìí ni àfa b ń sọ nípa ẹ òun náà ni ó sọ fún àfa b pé nǹkan báyìí ni àfa a ní sọ nípa ẹ àwọn méjèèjì wà á níwádìí pé ṣé tòótọ́ ni àbí tòótọ́ kọ́ á wàá máa fi ọ̀rọ̀ á fi máa ránṣẹ́ síra wa nínú wáàsí eléyìí pọ̀ lọ́jọ́ tòní láàrin àwọn àfa pé kódà a gbọ́ pé àfa a yóò wà lọ ra késẹ́ẹ̀tì táfa b ṣe yóò wá jókòó yóò wá máa wò ó yóò wá mú gègé tiẹ̀ kódà kíyẹn má lánìyàn kóun ló ń bá wí a ní sẹ́gbọ́n tó sọ èmi ní bá wí ọ̀yẹ̀ kọ́lẹ̀ ń fún lésì torí kí ni kí là ń bá ká ẹ wò jíṣẹ́ ọlọ́run ẹ dágbó àwòkọ́ṣe lára ẹ̀ ìbá jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run jẹ́ tí máa ń fara fìyà jẹ níní tó yẹ kó jẹ́ tó máa ń yára fìyà jẹ èèyàn àwọn bànú darim tó wà láìlẹ́kọ̀ọ́ lọ́jọ́ kìíní àná yóò yára fìyà jẹ wọ́n ó ní kápá àti fìyà jẹ wọ́n ṣèbí inú ilé ẹ̀ náà wá bá inú ilé òjíṣẹ́ ọlọ́run náà wá bá ṣùgbọ́n òjíṣẹ́ ọlọ́run torí pé wọ́n jẹ́ ẹni tí ọkàn ẹ̀ tutù wọ́n sì jẹ́ ẹni tí tètè fìyà jẹ ni wọ́n sọ fún wa wọ́n ní ìdá kò dírìtà ala ala aduwik tábà tiẹ̀ fún ní agbára láti fìyà jẹ ọ̀tá rẹ̀ fàjẹ́ al afuwan shukran likodrati. Lik máa ṣe àmójúkúrò láti fi dúpẹ́ fọlọ́run ọba pé ọlọ́run mo máa dúpẹ́ kó tiẹ̀ fún mi lágbára àti fìyà jẹ ṣùgbọ́n mo fílẹ̀ fi ṣàmójúkúrò fún tọ̀hún láti fi dúpẹ́ fọlọ́run tó o bá sí ń pín ẹ̀ tó lè fìyà jẹ nìkan tó wà nípa ẹni tó lè fìyà jẹ tó sì rẹ́ni tí ó rìn ẹ́ lọ́wọ́ ànábì ó lè fìyà jẹ wọn láìpẹ́ ní kíákíá ìgbà mélòó wọ́n ti ẹ̀wọ́n nu mọ́ṣáláṣí wá bá wọn ni ọ̀rọ̀ náà dàbí ó dàbí ajá tó wọ ibùba ẹkùn ni ṣe pé nílẹ̀ Yorùbá kí náà máa sọ wọ́n ní yóò fẹ́ jẹ̀wẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n kíkì nìún àbẹ́kùn náà kó wá dálẹ̀ bí sáà máa lọ lálàáfíà bọ́ọ̀ náà ṣe rí nìyẹn ẹ wo ohun tí wọ́n ṣe fòjìṣẹ́ Ọlọ́run síwájú kó tó borí àwọn ará Mẹ́kà ẹ wo gbogbo ohun tí wọ́n ṣe fáwọn sàábé kó tó dípò fúnra wá dẹni tó borí ọmọ òjíṣẹ́ Ọlọ́run fúnra rẹ̀ wọ́n lépa lórí ẹṣin tó ṣaláìsí òjíṣẹ́ ọlọ́run fúnra rẹ̀ àmọ́yé ìyà ni wọ́n fi jẹ́ àáfàá wo lọ́jọ́ tòní ni yóò máa lọ láàrin àdúgbò táwọn area boys á máa tí wọ́n máa forí tí wọ́n máa fi ọwọ́ gbá lẹ́yìn ọ̀hún pé eléyìí pé rẹ̀ láàfà ṣáàfà dẹ̀ níwọ̀nyí wọ́n ṣe bẹ́ẹ̀ sójíṣẹ́ ọlọ́run ànábì a máa lọ ń gbà mí wọ́n sì máa fọwọ́ gbá ní ọ̀gọ́ ọba pé eléyìí pé rẹ̀ lójíṣẹ́ ọlọ́run wọ́n á lọ kó ilẹ̀ wọ́n á dà sínú yàrá ànábì ànábì ń kírun rí tí wọ́n gbé e, e, ìgbẹ́ ràkúnmí tí wọ́n gbélé lórí àìmọye ìyà jazakumullah asíláti mọ́ ìmáàdì alayhi salam wọ́n ní gbogbo ìròyìn àwọn ẹni rẹ̀ láyé tàmàtà aléhìhì sífàtù kulli maziyati gbogbo àwọn tó jẹ́ ni rẹ̀ láyé gbogbo ìròyìn tẹ́ fi ròyìn wọn gbogbo ẹ̀ pátápátá la pé sórí ànábì Muhammad. futimat bihi náà máa hùkú ulí zamani. mi ò wá mọ ìkẹ́ kan mi mọ ìwọ ọmọlúwàbí kan tó ṣẹ́kù láyé bẹ́ẹ̀ ní balára ànábì táyé òfin ní jáyé mọ́. nígbà táwọn ẹbí padà wọlú Mẹ́kà yàtọ̀ sí gbogbo ìyà tó ti fi jà wọ́n sábẹ́ rẹ̀ àtòun fúnra rẹ̀ yìí àwọn aráàbí fẹ́ sálọ wọ́n ẹni tó jẹ́gbẹ́ tó ń wò lójú wọ́n la ọkàn rẹ̀ wọ́n mú un jáde ìyàwó Abu Sufyan Linda ó rán wá ṣàkólọ pa wọ́n yọ ọkàn ẹ̀ ó sì jẹ ọkàn Hamza gbogbo àwọn tó ṣe bẹ́ẹ̀ náà fẹ́ sálọ lọ́jọ́ kìíní àná nígbà tó padà gbàjọba nílùú Mẹ́kà ṣùgbọ́n ó ní látàsírí bá aleikum lè yá òun àníyà kan tá a fẹ́ fi jẹ́yìn lọ́jọ́ tòní antum tulakọ atúnyílẹ̀ máa lọ lọ́fẹ̀ẹ́ ó lójú ẹni tó lè ṣe bẹ́ẹ̀ ẹ wò gbàtà nígbàtà nàbí tó pariwo títí títí títí nílùú mẹ́kà tó ṣe wá àti fòdìdí ọdún mẹ́tàlá tí wọ́n gbọ́ tiẹ̀ kó tó rí pópa làwọn lọ sílùú mẹ̀dínà ó tún ṣe ìrìn àjò kúrò mẹ́kà lọ sí tọ́yìf ipe bóyá àwọn tó wà ń tọ́yìf bóyá wọn ó gbàgbọ́ yé òun kí náà fi pàdé ẹ̀ lójú ọ̀nà òkò ni wọ́n di àwọn vagabonds àwọn ọmọ ọ̀tá náà dẹ́sì oko àti gbájú àti gbogbo rẹ̀ fi pàdé ànábì tọ́ if débi pé òjíṣẹ́ ọlọ́run ó dákú ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí yọ ó ń ṣàn lára ẹ̀bẹ́ ni pé omi ó ń ṣàn lórí ilẹ̀ ni nígbà tó tají ọlọ́run ọlọ́run arán màláìka Jibril sí pé ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run kí ló fẹ́ ká ṣe fáwọn aráàlú yìí tí wọ́n ṣerú eléyìí fún ẹ ṣé ká pa wọ́n rẹ́ wọ́n lọ sọ fún pé kó wo màláìka tó wà ń bì kò ní lára àti kí ìyẹ́ rẹ̀ kó kì í bọ abẹ́ ìlú táwọn pípù yìí ń gbé àpáta yìí kó sì dojú àpáta náà délẹ̀ kó pa wọ́n rẹ́ kí náà lòdì sí ọlọ́run sọ ó ní ìwọ ọlọ́run fi wọ́n sílẹ̀ ihun tí mo sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo wulẹ̀ sọ torí pé mo wò pé ṣé o fẹ́ pa mí tì ní ìlàmọ́ ń ta kílí ní pé ìwọ ọlọ́run ta ló fẹ́ fi àlámọ̀rí tèmi lọ́wọ́ báyìí ṣé bí wọ́n lọ́rọ́ mi ń ṣẹ́ ṣé àwọn kèfèrí yìí ló fẹ́ fi àlámọ̀rí tèmi lọ́wọ́ aw ìlà bàídì yẹta ajámni tàbí àwọn ìran tàbí àwọn ìlú àwọn mẹ́kà tí mo sá kú òun torí pé wọ́n gbọ́ tèmi mo tún wá bí sí wọ́n tún gbọ́ tèmi bó lọ́rọ̀ mi ṣe fẹ́ jẹ́ wọ ọlọ́run wọ ọlọ́run tó bá jẹ́ pé ò bínú sí mi tọ́wọ́ pé gbogbo tó ń ṣẹlẹ̀ sí mi yìí tí ẹ bá ṣe pé torí pé ìwọ ọlọ́run bínú sí mi ní fàlàwù báàlì àdòǹkìá kódà kan fi ìyà jẹ mí jù báyìí lọ torí ìwọ ọlọ́run ó tẹ́ mi أنفسكم عزيز عليه عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم gbogbo àpẹẹrẹ tó dáa jù láyé ara ànábì láti lè bá. sallallahu alayhi wa ẹ ṣe mo mọ̀ọ́mọ̀ lọ síbẹ̀ ni torí pé àwọn ọ̀ràn méjèèjì tí àyà ẹlẹ́ẹ̀kẹfà àti keje tó ń ṣàlàyé fún wa nínú súrà yìí súràtù jùrọ̀tì yìí nítànà tó fi parí ìgbésí ayé tó fi parí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn bànú mustalik àtàwọn àwọn bànú dárìmí ó lójú èèyàn tó lè ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé ẹ lè rí àpẹẹrẹ irú ẹ̀ lọ́dún ẹnì kankan àyàfojúṣe ọlọ́run tí ṣe Muhammad ó lágbára àti fìyà jẹ wọ́n ṣùgbọ́n ó ṣe àforíjìn fún wọn láti fi dúpẹ́ fọ́lọ́run tó fi jẹ́ pé man halima zaada ẹ ń bá ní sùúrù ní ìṣolórí bána bí ò bá ní sùúrù ni yóò fara yóò tara ṣàṣà fìyà jẹ àwọn bànú darim yóò sì tara ṣàṣà jẹ àwọn bànú mustalik níyà ó lágbára ẹ olórí ológun ní lásìkò náà olórí ìlú sì ni ṣùgbọ́n ó fi sùúrù yẹn ó fi dúpẹ́ fọ́lọ́run yàtọ̀ sí yẹn anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní kí wọ́n lọ pé sẹ́yìdì lè kọ́ òun kọ́ọ̀dìmùhùn ẹni tá a bá ti pè lólórí ọmọlẹ́yìn ni ẹ kàn fi síbò lórí ni òun ló ṣe bọ̀ yìí fún yín ní ìparí anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní láàyò bá rí olè kọ́tọ́ u láàyò bá rí olè kọ́tọ́ a bèlè kọ́tọ́ yìí a kì í fi àṣìṣe ká tó fi tún àṣìṣe ṣe. alẹ́kọ́tọ̀hù láàyò bá rí olùkọ́tọ̀ torí pé àwọn bàánú méjèèjì tá a mú ìtàn wọn wáyìí àṣìṣe náà ṣe ṣùgbọ́n ànábì fi kíni ó fi wọ́n sílẹ̀ láàyè wọn ó fi ẹwà síláàmù àti ẹ̀kọ́ ó fi hàn wọ́n irú ìgbésí ayé báyìí la fẹ́ kí lọ́kọláyà náà ṣe tó bá mú ọ̀rọ̀ ìyàwó ẹ̀ wá bẹ́ẹ̀ ṣèwádìí lórí ẹ̀kọ́ tó rí heart àìmọ́ yóò bìnrin láti lékùn onílọ́jọ́ tòní torí pé wọ́n wá sọ pé ìyàwó ẹ̀ ṣe báyìí tí ò ṣèwádìí lórí ẹ̀ àìmọye ọmọ iṣẹ́ lọ̀gá ti lé dànù torí pé wọ́n á fún ẹ ní ìrò nípa ẹ̀ tó sì ṣèwádìí lórí ẹ̀ àìmọye àfà ló ti sọ àfà ẹgbẹ́ ẹ̀ di kèfèrí ló sọ àfà ẹgbẹ́ ẹ̀ di ọ̀tá ẹ̀ nítorí pé wọ́n ló sọ báyìí nípa ẹ̀ nígbà tó ṣe wá sí lọ́wọ́ tó sì ṣèwádìí lórí ẹ̀ àtà á ní mina Allah wàlẹ̀ ajal mina shaitan kéèyàn ṣe sùúrù láyé yìí gbogbo ẹ̀ tó bá ti ṣe sùúrù quality kéèyàn ṣe sùúrù ọlọ́run ló ní tẹ́bá tí wàá rẹ̀ nìkan tó jẹ́ pé ti sí ẹni wàdùwàdù wàdùwàdù wàdù kèé farabalẹ̀ ṣàìtàn ni kọ́lọ́ má jẹ́ kí ṣàìtàn bá wa gbé ẹ̀kọ́ tó yá aríkọ́ ń bì yìí ẹ jẹ́ kó kálukú wa ká translate ẹ̀ sí gbèsè ayé wa ipò tá a wà gẹ́gẹ́ bí olórí tí wọ́n bá mú rò wá bá wa àbọ̀dọ̀ yára fìyà jẹ ní tí ò yẹ ká fìyà jẹ ká bàbá kábàámọ̀ ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ lára òjíṣẹ́ ọlọ́run ti Muhammad sallam gbogbo tó fojú ẹ̀ rí tó fojú àwọn sàábẹ̀ rẹ̀ rí kò ti torí ẹ̀ yára fìyà jẹ wọ́n ó ṣe sùúrù tó ló pọ̀ pé ọlọ́run bá ní gbèyàn níjà kéèyàn bá máa kábàámọ̀ àwọn yorùbá ní àbámọ̀ ẹ̀yìn ní ń gbé kì í ṣe wájú abẹ́ ọlọ́run kó tó bọ̀ tọ́ wa sọ́nà rọ̀bánà látú zikulu bana bada isi adé tana wàhábìlánà mi ladùkọ̀ rahma innaka antal wahab.